نعم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على أشرف المرسلين كما في àsìkò ṣòfò adáwọ̀pẹ́ fún ọlọ́run adẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àti ìgbè fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgbè ọlọ́run kó máa bá àmì àwọn ará ilé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà títí di ọjọ́ ìgbéǹde àkẹ́yàmù ibi tí a dúró sí ní ìjẹjọ òun náà ni mo bá tí wọ́n dọ́gbọ́n bá ní ṣàlàyé ẹ̀yẹ kí a má bínú pé ó lọ́jà ibi ẹ̀ ọlọ́run kó gbà lẹ́sìn afáwa Mustapha Murad Subuhi tí wọ́n ṣe tíra tí a ń lò yìí minahajul mu'min ọlọ́run kó bá ní san àfáà náà ní ẹ̀san olóore a jẹ́ kó yíwa pé ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ iman ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo ọ̀rọ̀ tawhid òun náà fi bẹ̀rẹ̀ tíra yìí kí ló jẹ́ kán fi ìbẹ̀rẹ̀ àti ṣàlàyé ẹ̀ kọjá torí gbogbo ọkàn téèyàn bá ń ṣe nínú Islam tí imáni bá ti lè wó tí ọba ti sàkídà àbá àmọ̀ fúrọ̀ yọ kẹ̀dà bí ìgbà téèyàn ṣiṣẹ́ tí ò ní jẹṣẹ́ yẹn yọ dàbí ìgbà tá à pọn mi sínú apẹ̀rẹ̀ òun ni wọ́n ti ṣàlàyé fún wa àwọn tó ní í ṣe pẹ̀lú ókọ ọlọ́run àti ìròyìn ẹ̀ wọ́n dẹ̀ sọ àwọn èèyàn kan tí wọ́n máa ń ta kó ókọ ọlọ́run àbí tí wọ́n máa ń sọ pé ókọ ọlọ́run rí bó ṣe yẹ kó rí àbí tán máa ń fún ọlọ́run níròyìn tọ́lọ́run ní gbogbo eléyìí ó ti ṣáájú bákan náà àáfàá àtàlàyé fún wa nípa pé àwọn ókọ tọ́lọ́run bá ń jẹ́ ẹni tó bá ní ọ̀jẹ̀ bẹ́ẹ̀ kèfèrí ló ń tọ̀ ìyẹn la fi parí ẹ̀ pé wàmọ̀ni ankara shay'an minal Qur'an àwìdáà fi ìnákọsọ̀n aw ziyada aw tahrifa fahuwa kafir lẹ́yìn ìgbà tó bá wa sọ̀rọ̀ tán nípa ọkọ ọlọ́run tán bọ́ sórí ká gba àwọn tíra ọlọ́run gbọ́ bàbá wa ń jẹ́ kó yé wa nípa pé tá a bá ń sọ̀rọ̀ ká gba Kùránì gbọ́ bí ọ̀kan nínú orígun ìmánì mẹ́fà ẹni tó bí ilé tako nǹkan kan nínú Kùránì ọlọ́run sọ̀rọ̀ kan nínú kùránì ọwọ́ àtàkù ìtọ́lọ́run sọ yẹn kò tí ẹ̀ bá ọgbà sí kò síwá imú kọ́lọ́run mọ́ sọ̀rọ̀ tó sọ lápẹ̀rẹ́ ń sìn ọlọ́run pàṣẹ kóbìnrin mùsùlùmí kóbi gbogbo rẹ̀ kóbìnrin ogójú rẹ̀ ẹnìkan wá ní wípé wàláì tànàbí gan bá ń bẹ láyé gan ànàbí kò ní sọ bẹ́ẹ̀ ní ìsìn àbẹ́nìkan sọ wípé tó bánàbí ti sọ fún wa pé tá a bá fẹ́ ṣe nǹkan báyìí nínú ẹ̀sìn báyìí ni ká ṣe máa ṣe o torí pọ́lọ̀ ń sọ báyìí pé wà máa ta kọmọ̀ rọ̀súlù fàkùrù tàbí làkọ́dí kánàlá kò fi rọ̀súlì láì kúsù àtúnà àṣàlà ó ń tọ̀ wá sàlàyé pé ń tọ́lọ̀ ń sọ yẹn wà láì ní ìfaramọ́ àáfà àlẹ́ yóò di kèfèrè ó ń tọ̀ ń ṣe ni fáwọn káàfì kèfèrè ní lápẹrẹnsì nínú Qur'an fúnra Ọlọ́run ló yọ̀ǹda nípa pé kí ni o ọkùnrin lè fẹ́ kọjá ìyàwó ẹyọ ọlọ́run sọ pé dandan ẹ fẹ́ yàwó méjì àbí ẹ fẹ́ mẹ́ta àbí ẹ fẹ́ mẹ́rin ṣùgbọ́n mo ṣe lẹ́tọ̀ọ́ ọkùnrin lè fẹ́ méjì ó lè fẹ́ mẹ́ta ó lè fẹ́ mẹ́rin even tá a bẹ́ẹ̀ lè rí obìn tó lóun takò àyà yẹn wà lẹ́yìn yóò kù sí kẹfìrì lọ́dọ̀ ọ̀nà pé ntọ́lọ́run ti ẹ̀ sọ yẹn kò bá sí kò mú rárá téèyàn ọba sọ́ra kódà kéèyàn jẹ́lẹ̀ àkọ́mọ́ lónìí kọ́ọ̀bù bíi hundred papọ̀ ọwọ́ pọ́tako nǹkan kan nínú tí ń bẹ́nu kùránì yóò sọ ní kẹfìrí tá a bá rí nínú àáfàá náà tó ní pé ìyàwó tèmi o bọ́ọ̀lù ọ̀sẹ̀ ní kí ewu bí ọmọ mọ́ra ìyàwó mi fáìn jù báyẹn lọ ṣe ẹ ẹ ẹ ẹ ẹ̀rọ ọmọbìnrin yẹn ni ọmọ tó fáìn dáadáa báyẹn lẹ́wà ní pé ara o ìyàwó tèmi ò lè ṣe bẹ́ẹ̀ mi ò ta kókó tiẹ̀ lo àtúndì sọ́ba tiẹ̀ lo scarf tó lo smoking ṣe ẹ̀gẹ́ tó ara wọ àwọn aṣọ skirt tó máa smart máa yàn lára yẹn gan tí wọ́n mọ̀ pé ọmọbìnrin yẹn fáìn gan so ìyẹn ó wá mọ̀ mọ̀ takotọ́ àwọn Kùránì fọwọ́ káàfù àfáàní òdì kèfèrí mo rò bá àgbàgbé ọ̀rọ̀ ní tí mo sọ fún wa níjó nínú àwọn ìjókòó tó ti kọjá nígbà ayé àwọn sàábé ọ̀kan nínú àwọn tó tako áyà méjì áyà mélòó áyà méjì nínú تكليما واتخذ الله إبراهيم خليلا èmi ọlọ́run mo bá Mùsá sọ̀rọ̀ ní ti bíbá sọ̀rọ̀ kìí ṣe pé àlá àbẹ́yàn sì rànà mo bá Mùsá sọ̀rọ̀ ní kéèyàn bá àyàn sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n Mùsá ò rí ọlọ́run sẹ́yìn kọ́nà ọ̀run ní ìsìnkẹ́lẹ̀ kó dúró ju wíńdò yìí lẹ́ni tí mo ti mú òun rẹ̀ tẹ́lẹ̀ kọ́ wá níbẹ̀ wò ọ̀kadà gbọ́dọ̀ ọ̀kadà dúró ẹ̀yìn tó bá ti délé só ti yé ó rí bóyá kérésì ìyàwó ọ̀sọ̀kọ̀ tẹ́ bá ti délé ẹ̀ rí kọ́kọ́rọ́ níbi ẹnu àbáwọlé níbi abẹ́ kísìnì tẹ́ bá ti wá wọlé kọ́kọ́rọ́ yàrá rìn bẹ́ẹ̀ níbi orí sẹ́ẹ̀fù ẹ̀ rí kọ́kọ́rọ́ tọ́lẹ́ẹ̀tì bẹ́ẹ̀ tẹ́ bá ti àwọn tọ́lẹ́ẹ̀tì ẹ̀ kọ́kọ́rọ́ kísìnì bẹ́ẹ̀ ẹ̀ bá láìsì nínú kúlà grey tí mo gbé sínú kọ́ńbọ́ọ̀dù kejì sẹ́yìn báwọn náà ti jọgbọ́n lórí ara ọkọ̀ sọ̀tàn fi ṣe ń describe ìyàwó òun ló sì gbọ́n rẹ̀ pé ìyàwó òun ó sì délé lóòótọ́ ṣé wọ́n rí làwọn sójú jẹ̀ náà ṣùgbọ́n gbóhùn rẹ̀ àbí ògbóhùn rẹ̀ ọlọ́run gbóhùn Musa Musa gbóhùn ọlọ́run ṣùgbọ́n Musa rọ̀ lọ ó lóun takò ọlọ́run pé rọ ni Musa olè bọ́lọ̀ sọ ọlọ́run tó ní wà tákọ́bà lọ́wọ́ Ibrahim kọ̀lílà àní mo mú ànábì Ibrahim mo mú lọ́rẹ̀ ayò ó lọ́lọ́run mú Ibrahim lọ́rẹ̀ ayò àyà mélòó jẹ́ náà wà láìkọ̀tà kọkọjá aya méjì nígbà òdìjọ́ ọdún léyá wọ́n sì pa jáàdù ló kọ rẹ̀ jáàdù ọmọ diriam kí ni akókọ rẹ̀ o jáàdù bọ́nà diriam àáfà àtọ́pánjọ́ náà lọ́hùn àbú khalidi náà máa ń pè tó jẹ́ khalifa mùsùlùmí jọ náà ó pàṣẹ ẹran léyà ni ó lẹ́yìn mùsùlùmí ẹ lọ́mọ àpò ẹran léyà lọ ẹran léyà tèmi rè ọ̀tàkùn àyà kùránì méjì méjì ṣe ẹ̀rí kọ́ lọ́wọ́ forí dèmi àti yín tírú àwọn sàbẹ́bà ń ń bẹ láyé <laughs> ó súnmọ́ ká lómi ìṣẹ́ ẹran léyà èèyàn gbọ́dọ̀ tako kùránì ọlọ́mọ sì wá ń kéfìrí o sọ ẹ̀ bá àfẹ́ wọnú ló jámọ́ sí Islam òfin ọlọ́run ìlú tó bá lára wa ẹ mọ̀ tako òfin ọlọ́run téèyàn bẹ́ẹ̀ lè tako ní bẹ́ẹ̀ ní kùránì wàhálà ìyá ọmọ akínú ìyá ọmọ àgbàrẹ̀ yóò kù sí kéfìrí lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọdé kọ́rọ̀ wo lójúlú o. àáfà wa bọ́ síbi ká gba àwọn òjíṣẹ́ àtàwọn ànábí ọlọ́run ọba gbọ́ àáfà àdẹ́sàlàyé pé wàhánà òun afdọ́lù mímọ́sì wàhún mínà lè bá ṣàmù àwọn ànábí ọlọ́run náà lóore ní gbogbo ẹni tó bá ti yàtọ̀ sí wọn lọ nínú àwọn òjíṣẹ́ wàmọ̀sáyìn màgbẹ́ rọ̀dàlì fàkọ̀dì káfàrọ̀ ẹni tó bá tún ti lọ rò wípé ẹ̀dá kan tún lóore jànábí ọlọ́run lọ kèfèrí lóòótọ́ jẹ́mọ́ ẹ̀jẹ̀ á máa de àwọn tá a fà ń sọ yìí o àwọn tó lè sọ ọ̀yàn di kèfèrí ọlọ́run mọ̀jà di kèfèrí ṣé ẹ ráwọn ọ̀sẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tí ì àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé wọ́n padà kú sí kèfèrí tí wọ́n sì bẹ̀rẹ̀ sẹ̀mí ayọ̀ lórí Islam sẹ́ẹ̀rí tó máa ń fà á ẹlòmíì ti ń tako Kùránì ó dẹ̀ ti ń tako àkìídà ìmánì ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ pé tako Kùránì kì í sọ̀rọ̀ físíkà ọ̀rọ̀ iná ni èèyàn lè nírùngbọ̀n ṣòkòtò lè fò òkè èèyàn lè máa wé láwàní èèyàn lè máa wọ jẹ̀lì bàbá kéèyàn tó máa lò jáàbù ṣùgbọ́n nínú rẹ̀ ọ̀ ń takòtò ọlọ́run sẹ́wọ̀n kémi ọ̀mọ ti ń bẹ nínú ọlọ́run ilé ayẹ́dẹ̀ máa ń gbìyànjú gan o àfa àyàn bí ṣe máa ń ṣe tọ́lọ́run bá tó ọlọ́run rí wò ní ni o ẹlòmíì ò sì padà kù sí ọlọ́mọdé ọlọ́run wórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lọ rò pé aláwọn ọlọ́run kan wọ́n lóore ju àwọn àwọn ànábí ọlọ́run yẹn sì rè mọ̀nsúfùn bíkúlì gbogbo òròyìn tó dáa jù tó pé tá a fi máa ń ròyìn ara àwọn ànábí ọlọ́run ló ẹ mistake àwọn ànábí ọlọ́run èèyàn náà ni wọ́n ṣùgbọ́n àwọn náà dáa jù nínú kíni o gbogbo àdínkù tí máa ń bẹ àwọn ànábí ọlọ́run ọlọ́run ṣàánú wọn kó mbẹ ara àdínkù tí máa ń bẹ lára ọmọ ènìyàn òun ni kọ́ máa sọ ìsọkúsọ àwọn ànábí ọlọ́run ìsọsọkúsọ tínú bá bí èèyàn kan gbà mí ó rí tí ọmọ wọn ìpè ọkọ ìyàwó ó lè máa wọn ìpè fúyàwó ẹ̀ ní ìsìn obìnrin ìfẹ́ sòfò dànù ni àbúrò ní ibú ní ọdún ọba ṣe kí ẹ̀rì tí ọmọ fi kóńgò wọn ìpè tọ́ba di pé kóńgò tó fẹ́ wọ̀ ẹ̀ ń tọ́sẹ̀lẹ̀ ní ìsìn pé tírélà ní wàá fi á mọ̀ ọ̀nà fún ọba yìí àwọn ànábí ọlọ́run ṣe lépè àwọn ànábí ọlọ́run wọn yẹn sahun àwọn ń bẹ lára ọmọ nìyẹn téèyàn olówó lọ báyìí yóò sì mọ farapa ń fún yàwó wà láì ojú orí rẹ tó wọn olówó lọ ọ̀rẹ́ wá sí olówó lọ ọkọ ìyàwó yóò mọ sahun àwọn ànábí ọlọ́run ṣe bẹ́ẹ̀ wọn yẹn sahun sí fámìlì wọn èèyàn ó sì máa rí wípé ẹnìkan ìnira ń bẹ fún ó sì wà ní pósíṣàn kan ọ̀ràn lọ́wọ́ ó sì ní ìkàkún àwọn ànábí ọlọ́run ṣe bẹ́ẹ̀ wọ́n láàánú lójú àmánà káfìgbà fipamọ́ sí ìyàn lọ́dọ̀ kóńtọ̀ ó sì máa ṣe jàǹbá káfìyàn ṣe tẹ́ṣọ́rọ̀ ẹgbẹ́ kọ́mọ̀dówó ẹgbẹ́ náà káfì ṣe tẹ́ṣọ́rọ̀ àmọ́sálásí kí mọ́sálásí ọmọdò kálọ̀wọ̀ ni kọ́ máa mójútà káàkiri mọ́sálásí kọ́mọ̀ mọ̀ ọ̀rọ̀ pẹ̀tró mọ́sálásí lọ́wọ́ jẹnẹrétọ̀ rẹ̀ lé àfà láìláìlàlà èèyàn díẹ̀ lọ láwọn àná wàláì tẹ́ ẹ bá kóyàn mẹ́wàá jọ tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ tó láwọn àná ẹ ṣe sàdá ẹ ṣe sàdá ìgbà sáàkì wọn nínú pọ́blẹ́mù ta òsì kò tó jáwọn èèyàn lámàá náà pàápàá táwọn náà bá débi ọ̀rọ̀ owó ẹ mọ̀ pé èèyàn díẹ̀ ló ṣe gidi ìlónìí wọ́n ń skírìnì àwọn tí ó jẹ́ mínísítà ní nàìjíríà wọ́n dẹ̀ wọ́n ti parí ẹ̀ lánàá àná tọ́sí kan parí ẹ̀ bóyá wọ́n bẹ̀rẹ̀ àwọn second batch láìpẹ́ àìpẹ́ majority àwọn tó ń skírìnì náà èèyàn díẹ̀ lẹ́ni ọlọ́run nínú wọn tá rẹ̀ mọ́ olè náà lọ́pọ̀ jù lọ wọn ọwọ́ pé a bá rí olè kan tó ń gbé bíi hundred million tá a rí kan tí ń gbé ten million sẹ́yìn bá rò pé à eléyìí ti ẹ̀fà yẹ ninety million lẹ́fọ̀ọ́ kẹ́ni o project sọ́wọ́ á túmọ̀ sí pé ètí pé ten million ní èso lè torí pé owó tóun gbé òtò kẹ́ni o hundred million ṣé o gba àwọn former governor tó wà nù wọn èwo ní èso lè èwo ní èwo ní okòwò òlú ẹ̀jẹ̀ nù wọn tẹ́ ẹ bá tọ̀ papọ̀ ṣé former governor rí fàlẹ́ lù gbé èèyàn gidi àbí tèkìtì lẹ́ni pé ara rẹ̀ mọ́ èwo lára ẹ̀ mọ́nu wọn ṣùgbọ́n torí pé tòótọ́ bá rọ lórí burúkú mẹ́wàá táwa rí lórí ibú kanu mẹ́wàá tó kó rí ibú tí ò tó táwọn mẹ́sàn-án á wà ní ọ̀dà ìwà lórí ibú eléyìí sẹ́gẹ́tì nìsín sẹ́wà kó lórí ibú wó lórí ire olórí ibú 100 sí wọ́n sẹ́gbẹ́ olórí olórí ire kìí sẹ́gbẹ́ wọn abẹ́ẹ̀gbọ́n tí mò ń sọ yé now àwọn ànábí ọlọ́run èso lè wọ́n èkó wò ló jẹ wọ́n èkó wà àdúgbò jẹ wọ́n lámàá náà àmọ́nà tí wọn ọkọjá tá a lè máa bá gbogbo àwọn ànábì wàá nà wọn àsùnmọ́ nàmí nà fún un àáfà wọn kò ń bí ẹsẹ̀ wọn tẹ́tẹ́ wọn sí náà wọn kú o nínú tí ń ibi tọ́rọ̀ wò kú o dé wọ́n tún gbé ra jẹ̀mọ́ ẹ̀ gbọ́ mi yé à ń fowó ra kí mo gbé ẹ lọ́nu lé àwọn ẹlẹ́à ẹ lọ́nu lé àwọn àfáà lónìí vcd dvd tẹlifíṣàn wa kí làwọn ò bẹ̀ àfáà ti wá nẹ́tíwọ́ọ̀kì lọ kí níyàwó àtọmọ́ jẹ ẹlẹ́à ti ra petrol ó ti ra petrol three litres ọ̀rà ní bẹ́yà two seventy ẹgbọ́n tí mò ń sọ yé wákàtí mẹ́fà bẹ́yà ní òfin ṣiṣẹ́ wọ́n wá lọ fídíò club kọ́ lọ gba ara fídíò eh, eh, bíi mẹ́ta two two hours ẹgbẹ̀yẹ ayé ẹran yóò sọ gbogbo kọ́mídúsá olóòdẹ kó ṣe àlàyé ọ̀sàgbà àwọn eré burúkú jọ tàbí kó tó lọ bá àwọn ti India fíìmù sọ̀rọ̀ mi yé nìyẹn kí náà wò ní fídíò ìranù bí wọ́n ṣe ń pọ̀fọ̀ bọ́n ṣe ń tọ́tè bọ́n ṣe ń ṣe ìsìnà bọ́n ṣe ń ṣe rádaràda àáfọ̀ wà ní òun jẹ́rìí àwọn ìyàwó kọ̀mọ̀gbẹ́ fáírọ́ọ̀sì ni o ó ti gbàgbé fídíò wọlé tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ náà fámìlì ìyàwó àmọ́ ni àáfà ó yẹ ká fura o kọ́mọ̀ jẹ́ pé aláǹgbà tí máa wá nílé wa ayé ni o aláǹgbà inú ẹ̀rùn aláǹgbà máa ń pọ̀ aláǹgbà aláǹgbà mẹ́ta ìkan wọlé lánàá ìkan tó aláǹgbà ayé toró ti wo ẹyẹ o ẹyẹ ayé níjọ kọ̀ọ̀kan náà tí wọ́n bá fẹ́ àmú wọn wọn fi àbórí ọ̀pọ̀lọ níbi tán ti níbi ẹ̀kúlé wọn yóò lọ́pọ̀lọ ayé tó ni kódà tó bá láǹta akùn yóò dá láǹta akùn ayé torí pé ó ti wo nǹkan burúkú kan tàbí kọ́ wá rí kéde kan kó ní pé tó sí eléyìí èsì pẹ́pẹ́ yẹ ẹ̀yà àbàdàn tó ló ti rẹ̀ náà yóò ṣogbo sí eléyìí èsì adìẹ ẹ̀yà ẹ̀dẹ́ gbogbo nǹkan ní ọmọ wa dẹ́rù bà torí àwọn eré ibi tó ti wò ara ẹ̀sẹ̀ táwa ń dá lónìí àṣọ ojú wa à ń wo o ìwòkú ẹ wá wò téèyàn bá ti lè wo àgbáyé máa wo fídíò máa wo dírámà máa wo àwọn eré burúkú yẹn àgbáyé kan ni tọ́jẹ́ pé tọ́ ọbẹ̀ lè wọnú ẹ̀ tí èèbá sànú ọlọ́run èso ọmọ tẹ̀ọ́rì lọ́nú ẹ̀ ni téè kó sínú kànga rẹ̀ tí wọ́n wà di ọ̀pá mọ́mẹ́ ibi ọba ti ń weré kan wọ́n tó máa polówó kẹsẹ́ẹ̀tì mẹ́ta míì ẹ̀yin tẹ́ ẹ máa ń wò ó kú yẹ kẹsẹ́ẹ̀tì kan lòun ò gbòjì ìlú àbí àbẹ́sí máa wò náà kọ́ ọ́n bí ẹ bá ti ń wẹ ẹyọ kan wọn ò tó máa polówó méjì ní pé ìwọ tó gbà wọn bá tó fún oníkan sí pé ọyá tó wò ó yọ bá tó wò ó inú rẹ ọba máa dùn pé ah òun ò tó lọ relé o àwọn náà jẹ́ òròpé mélòó lẹ fẹ́ rà tán wọ́n ti bá yín ṣètò rẹ̀ sí fídíò club yá àti lọ fifty naira gbà nígbà bá tó ibi ó ti wo ìtàn polówó fún wọn tó polówó mẹ́ta ní ìgbésùn wọlé globe ayé rẹ̀ o yọba tó lówó tó lọ globe ayé náà jẹnẹrétọ̀ ọ̀run yóò tún lọ wòye wọn náà àgbáyé yẹn téèyàn bẹ́ẹ̀ lé wọ́bẹ̀ ẹ wá wo mọ́ọ̀sì àwọn tọ́wọ́ pé n ti ń ṣẹlẹ̀ lé wọn nu ọmọ kẹrí brilliant student inú wọn i'm telling you ọmọ kẹrí bíbè tó bá wà brilliant gbogbo brilliance rẹ̀ ibo ní kíni ọmọ kó síbẹ̀ àwọn eré orí ìtàgé yàtọ̀ sí pé yóò ti wá sàwọn ọmọ dìdàkudà ibẹ̀ làwọn ọmọ ò ti máa máṣà tí wọ́n máa dá ibẹ̀ lọ́mọ ò ti máa mú àwọn àmọ́ra burúkú ọ̀dà ìjọ wo lẹ́ni táwọn ọmọ Yorùbá táwọn àdìpá àwọn náà ń tọ́ nǹkan síwájú orí bíi lẹ́ẹ̀dì yóò bẹ́ẹ̀ tọ́ lẹ́ẹ̀dì wájú orí India film làwọn ọmọ yìí ti wò ó yóò bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yóò bẹ́ẹ̀ lu mú ṣé Yorùbá máa lu mú tẹ́ ẹ gbọ́ ibo làwọn ọmọ yìí ti wò ó ibi àwọn eré fíìmù ni ní ìṣe àwọn ọmọ tí ò kojú náà ní ìṣe wọ́n wá lu wèrè kí wọ́n pọ̀ náà ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn ìwọ tó ọba bójú tó ọjẹ́lẹ̀ àti òtí wọlé ọkọ tó ọba fẹ́ lumú tọkọ rẹ bá fara mọ́ àwọn àfáàfà tó wà ń bẹ lórí ẹ̀ fákbùlẹ̀ à ń fìnà máa ń pè fàtàwà bá sọ́ọ́lù fèémé ló tọ́jú ara mi kà obìnrin tí ọba ti fi hàn obìnrin lè lumú nu ṣẹ̀ríà tó bá jẹ́ pé àádá àwọn kọ́ńtù ọ̀hún ọ̀tá kù ṣùgbọ́n ṣẹ́rí á nínú ṣẹ̀ríà tó bá jásí kóge ni ṣẹ̀ríà ọ̀tá kóge kì í ṣe kóbìnrin yí ẹ̀dọ́ ọlọ́run po ọkẹ́ àṣà pé bí a máa lu etí tó bá wù lu etí mẹ́wàá kó kó yá rìndì mẹ́wàá sí ìwọ ló pọ́blẹ́mù ẹ tó o bá ti á fẹ́ lu tí àbọ̀ fẹ́ lu mú ọkùnrin kankan ò gbọ́dọ̀ rí imú rẹ kò sì gbọ́dọ̀ rí tó o fi síbẹ̀ bí o sì gbọ́dọ̀ rí etí rẹ àbí tó o ṣe kí ni o tó o fi síbẹ̀ <clears throat> ṣùgbọ́n táà sọ fún gbogbo àwọn oge wèrè yìí ibo làwọn èèyàn ti kọ́kọ́ inú òfin ìlọ́wọ́ débi àwọn ọmọ táwọn náà ògbójú ní ìsìn wọ́n wá ń lu mọ́kì wọ́n wá ń tọ̀ nǹkan síwájú orí kí wọ́n wá ń tọ́ gbogbo ẹ̀sìn pàlàpàlà kí àáfà ala ànábí ọlọ́run màásùmùn nínú ìdùnnú ọlọ́run sọ wọn kóòmù ká máa wòwò kú o ọlọ́run sọ wọn kóòmù bíi zìnà ká máa ṣe zìnà àwọn ànábí ọlọ́run kọ́ wọn ò sí ká máa mutí àwọn ká máa ká máa ta ká máa àwọn gbogbo àwọn anabi á gbà lápapọ̀ وتفصيلا بمن ثبت ذكرهم في القرآن والسنة كالخمسة والعشرين àfáàní nífọ̀síwẹ́wẹ́ náà àwọn tọ́lọ̀ ń bá dáàkọ wọn nínú kùránì tó rinlẹ̀ pé wọ́n dáàkọ wọn a gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ àbí nínú súnà gẹ́gẹ́ bí àwọn twenty five kàlẹ́kọ́mùsátì wálé èṣèré gẹ́gẹ́ bí àwọn mélòó àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tọ́lọ̀ ń dáàkọ wọn nínú kùránì. agba gba àwọn ọlọ́run yẹn gbọ́ á dẹ̀gbà pé òjíṣẹ́ ọlọ́run ni wọ́n. ara tí ó wà nínú àkídà àti ìmánì wà ní pé anna muhammadan sallallahu alayhi wa sallam sayyiduhu wa khairuhu wa khatimuhu. àwọn òun lọ gá gbogbo àwọn ànàbí ọlọ́run ẹ má ṣe o lálákọ̀ọ́kọ́ ń kọ́ <coughs> alẹ́ ìsàlá ṣùgbẹ́ ni tó kàn nínú àwọn ànábí ọlọ́run òun ni ta ni ànábí wa Muhammad sallallahu alaihi wa sallam bó ṣe á kàn yẹ òun ló lóore jù òun sì ní kàn wọn òun sì lọ́gá wọn sẹ́ẹ̀rí bíi adé yìí arabi táwọn ahmadiyya tán ti ní pọ́blẹ́mù nìyẹn ọlọ́run mọ́sẹ̀yàn lámadíà sọ láwọn ìlú kan bẹ lágbàáyé wọ́n ti dìklẹ́ rẹ̀ pàmádé ò gbọ́dọ̀ pera wọn mùsùlùmí wọn àti gbọ́dọ̀ kọ́ ilé ìjọsìn wọn bíi mọ́sálásí àwọn countries kan bẹ́ẹ̀ lágbàáyé sóyè lè ṣe ibo ní nineteen ninety seventy three ní gbogbo àwọn àfáà ayé ti fàtàwá tó ṣe conference lórí pé pẹ̀láàkìdá táwọn amadé àgbéèkì umoku faru kẹfìrí ni tọ́ ọba ramadé àtúbá fẹ́ lọ sí hajj kò lè fọkọ amadé àlọ́ bíbẹ́ ẹ̀kọ́ wọn dá padà wọn ní fún ní pásíwọ́ọ̀tì wọn tí èè lọ ṣùgbọ́n táwọn abadé àṣẹ ńlá tàṣẹ ńlọ́wọ́ mú sọ́ọ̀mọ́ welfare package wọ́n ní welfare package pé hospital wà a ní sùkúù a ní àwọn ilé táwọn èèyàn tá à ń gbà wọ́n síṣẹ́ gbogbo orú àwọn nǹkan làwọn amadé àfi táwọn èèyàn jẹ tá a bá gbé amadé àsórí nizamul akida wal iman laisu bí ibi támadé àti ní pọ́blẹ́mù pọ̀ wọ́n ní àwọn àkìdá mẹ́wàá kan tó sọ wọ́n di kèfèrí ọ̀kan nínú ẹ̀ níbi tá a dé yìí sóramadé àwọn wọ́n ní táwọn ní túkíà tàbí kó o pè ní tákíà sórí túkíà yẹn lọ́dọ̀ àwọn amadé àwọn ṣíà náà ni ẹ̀tàn jẹ kéèyàn wà deceptive kéèyàn ó fi tọ́ funfun sínú kó fi tọ́ pupa sínú kọ́ wa máa tún kí ni jáde funfun funfun jáde ìwé aráàsì nǹkan bú lọ́wà lẹ́nu ẹ̀ nínú àkìdá wọn Gulam Ahmad iná kàkà nàbí ìkan ètí wọn ìmí ọ̀wà ní àwọn ọ̀la nàbí ìkan ẹni ṣùgbọ́n wọn ni alimadi alimuntadọ òun ni mahadita nàbí asalam ní bọ̀ òun ni promise messiah ìrọ́sì Gulam Ahmad ẹbí kọ́lẹ́rà lọ́pa tó jẹ́ pọ́ yàgbẹ̀ yàgbẹ̀ kó tó òun àtàwọn àfáà kan náà jọ ṣe mọ̀báálà tí wọ́n sẹ́ ìpè tó gbóná fúnra wọn ẹ̀yìn gbà náà lọ́rọ̀ ẹgbẹ́ ojúlú alimohim gbogbo ẹni tó bá ti gbà pé ẹnìkan tó ń bẹ tọ́jẹ́ pé òun lòjíṣẹ́ tó lóore jàǹdàbí wa sallallahu alaihi wasallam lọ kèfèrí ló ń tàn tọ́wọ́ pé tí òye ni àwọ̀ àbùkù sí ń tàn sọ yìí o ó ní bọ́yìí sọ fún àwọn níbi amadé àtòhun lọ èèyàn wá sí ti ẹ̀dá ó ní wàlẹ́ òun ọmọ ọba kú omi ẹ̀ ó ti di mùsùlùmí tó bá tún wá lagídí lẹ́yìn òdodo kèfèrí ní ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ kò sẹ́nìkan tó òun sì àwọn àmọ́ bíi ànẹ́bí kankan ọ̀wà gulam ahmadu kankan ọ̀wà lẹ́yìn ẹ̀ musaila mọ́tòlì kàdáàbù kankan ọ̀wà aláṣọ́àbù kankan gbogbo àwọn tó pẹ́ àwọn lánàbí dàjàlúnà kàdáàbù òpùrọ̀ èṣù òǹrọ̀ ni wọn ẹlẹ́tàn ni wọn bákan wa wà á nà wú múrùsàlù ìlàlọ́kọ́lìkì káfà wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo ayé sẹ́dáwàtà jẹ́ mùsùlùmí ẹ̀ jẹ́ àmọ́ alhamdulillah alánàbí tiwasẹ́ ànàbí gbogbo ayé ni kèé sànàbí lárúbáwá kèé sànàbí israẹli bí kò ṣe fànàbí kéde o ànàbí gbogbo ayé wàbí ìhùtìmọ́tì nùbúwà fàlànàbí yà bá àdàwọ̀ sẹ́ẹ̀rí pẹ̀lú fànàbí àsàlà ọwọ́ báyìí kò sànàbí mímọ́ òun náà fi sọ̀pin àwọn ànàbí ànàbí kankan ò tún lẹ́yìn rẹ̀ wàbímọ́tì yìí kọ̀dé kọ́tọ̀ àlùwà wàbímọ́tì yìí kọ̀dé kọ́tọ̀ àlùwà pẹ̀lú kú ànábì sallallahu alaihi ànábì kú báyìí táàfà kan bá wókè hàn tó ní ah ẹ̀mí olúwa ń bá mi sọ̀rọ̀ bí jàbàrú ṣe ń se ń gbà kan jàbàrú ṣe gbọ́dọ̀ rẹ̀ ikú ìyà ló kù abẹ́ gbọ́dọ̀ jàbáàrù ti máa pẹrẹ bí òṣè tó wọn kọ gba stroke inú kó tó kù sẹ́ ẹ gbọ́ sórí jàbáàrù ẹ ẹ dáhùn ni ẹ mọ̀ pé stroke inú kó tó kù wọn gba ní owó tó pọ̀ ọ̀rẹ́ wa bẹ̀rẹ̀ sí ní ronú ẹ ti bá àwọn màlẹ́kà ṣe méjèèrè àwọn èèyàn wá gba àwọn èèyàn sì gbọ́ ọ̀fẹ́jọ́ lọ́sọ màlẹ́kà màlẹ́kà èmi bẹ́ẹ̀ bá ṣe méjèèrè wọ́n ti gbá mi o ẹ bá máa wọn tó gbá mi o. sẹ́ẹ̀rí yorùbá wọn lọ́lọ́ wọn jẹ́ tọ́gọ̀ ọ̀gbọ̀n kẹ́ńtọ́gbọ̀n ó lè máa ṣe kí ni ó lè máa rí nǹkan jẹ ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní tí wọn ò tó ikú wọn ìdá ẹ rántí ọ̀rẹ́ wa ti sanyo náà ọ̀rẹ́ wa sáwọn àṣàjì ẹ rántí tiẹ̀ náà kí bá ń ṣe kí nìkan sẹ́mi kọ́ ọmọ sọ́dọ̀ olówó tó olówó lọ́gbọ̀n ọ̀dọ́dọ̀ mi tó bímọ ta ló ní obímọ ọyá ìwọ

nígbà tí wọ́n kọ́ di bọ́rọ̀ rẹ̀ kọ́ dojú nígbà yẹn kí sẹ́yìn tán rìlíìsì ọ lágbára yẹn só ti yé nìsín ọlọ́run fòfò rẹ̀ mí náà ń kí kíni o òun náà ń kí jàmbá o wàhálà ṣẹlẹ̀ sí kó tó wú ẹnìkan ò ní pera rẹ̀ ní tí ò tó kí wàhálà ọ̀run ṣẹlẹ̀ sí wáàyí ti stop wáàyí ò lè wá bẹ́ẹ̀nì kankan mọ́ a sọ pé mọ̀lẹ́ka ò lè wá kọ́yàn lọ́wọ́ ẹ má ṣe mistake ìyàtọ̀ mi láàrin méjèèjì táyé ò fi parẹ́ ara ṣé àwọn màláíkà ọlọ́run máa ń fi wọ́n sọ àwa tá a jẹ́ mùsùlùmí lè wá kọ́ mi lọ́wọ́ bó ṣe lè wá yín náà lọ́wọ́ bá kan màláíkà lè ọlọ́run lè màláíkà bóyá àwọn kidnappers wọ́n fẹ́ nìkan fẹ́ kidnap ọlọ́run lè rán màláíkà kọ́ sáà o tí gbogbo àwọn olè wọn sì ṣe ìwọ nìkan ló lè dákú tó bá ti á jí ọ̀la àwọn èèyàn náà fúnra rẹ ilé iye rẹ ọ̀wà là ọ̀wà máa nínú ogbó lọ tó fi àárín bèbí títì wọn ò sì ní jí tí wọn ò fi lọ́mọ wọn lọ́wọ́ ọlọ́run mẹ́lẹ̀ ká wá sí kíni láti wá tú ọlẹ́ ọlọ́run mẹ́lẹ̀ ká tó já sí pé ẹnìkan ọ fẹ́ pọ́ tó ń tọ̀ wọ́n ti gbé mọ́ báyìí pé kóun ò ṣúùtì mọ́ báyìí wí mọ̀lẹ́kọ̀ ṣe kíni o yóò sì ní kí ìbọn gba ẹ̀yìn yọ mọ̀lẹ́kà ó sì fọwọ́ dìbọn yọya ìbọn gbẹ̀ ìwọ òkú ní rí mọ̀lẹ́kà ìbọn jáde lẹ́yìn yóò sì lọ gbóńtọ̀ yóò sì mọ̀lẹ́ ìwọ́gbọ́n àyàdótò ìwọ́gbọ́n tó wá máa gbọ̀n pé ah aláàkùbà ìwọ́gbọ́n fòrò bí ah, ẹ̀tọ́ fẹ́ kọ́ ọmọ rẹ̀ àbò pírítẹ́ǹdì ní àyàdótò máa jáwò tó nílé lọ́gán kí wọ́n lè kó tó wá jẹ́ pé ọ̀fun eh, eh, lọ tiẹ̀ mẹ̀lẹ́ káàrí aláwòrán yẹn pé ọ̀rẹ́ wa kí ló ṣe ń bì àwọn apààyàn máa wà bí tètè máa gbọ́n náà bí lọ mẹ̀lẹ́ káàrí sì bọ́ sọ̀rọ̀ tí ó wà láwòrán yẹn tí wò sì ní mọ̀ ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n pé mọ̀lẹ́kà wa ń sọ wáàyí kankalẹ̀ ó mú inspiration àbí revelation wà á bọ̀ mọ̀lẹ́kà wa sọ wọn pé ìwọ náà ti fún ọlọ́fin kan o àbá ti sọ àyà kankalẹ̀ mọ̀lẹ́kà kan èṣù nu irú tí wọ́n ń sọ àwọn pásọ̀ nù àwọn pásọ̀ mú ìdè kàsálí afọ́jú tí ò lè rí rẹ tó wá sọ pé òun fẹ́ lajú àwọn afọ́jú àwọn dèdè àwọn gọ̀rọ̀gọ̀rọ̀ yìí òun ti fọ́jú òun wá sọ pé òun máa lajú ẹ̀yìn afọ́jú pé bí olúwa sọ pé òun ó bá kú nìyẹn <laughs> olúwa ní wọ́n bọ̀ kú ṣùgbọ́n wọ́n máa lajú àwọn afọ́jú ìwọ́ máa fọ́ àwọn tí òun àwọn obìnrin tí wọ́n máa kán máa gbé e bọ̀ ẹ̀ẹ́dùn gèdè dẹ̀rẹ̀ làwọn èèyàn àwọn èèyàn ní láàká yìí jama ọlọ́run mọ́sàrá ló mú bọ̀ ìta aṣọ débẹ̀ ni pé ẹnìkan kan ò gbọ́dọ̀ ní pé òun tó ń gba wáyé ìlú ìtàwọn pásọ ọmọ ẹ̀mí olúwa wá ní sí mi ó wá ní kí n máa lọ ní ògbó ó wá ní kí n lọ́jọ́ mẹ́ta ń bẹ̀ ó wá ní kí n lọ wọ abẹ́ àpáta kan ẹ̀mí èṣù lómi sí ọ̀fẹ́ sẹ́mi olúwa àáfàá ní al-imanu bil yawmil akhir ara ń tá a gbọdọ̀ gbàgbọ́ òun ni ká nígbàgbọ́ òdodo sí ọjọ́ ọ̀kan yìí jama yawmul akhir ọjọ́ tí ò ní sọ́jọ́ mi mọ̀ lẹ́yìn ọjọ́ tí ọjọ́ ṣẹlẹ̀ tí ò tún ní jásí pé sáàárọ̀ la àbọ̀sán àbírọ̀lẹ̀ àbálẹ́ ọjọ́ kan tí ọmọ lọ tí ò ní lópin sẹ́rẹ́mi àti ọlọ́nkọ́lá wà ní ọ̀nà wàhálà ẹ̀jẹ̀ ká bẹ̀rù ọlọ́run gbogbo ohun tí kálukú wa ń ṣe tó lè jẹ́ ká ṣòfò ayérayé ẹ̀jẹ̀ ká ṣọ́ra ọ̀kan nù ẹ̀ ní ṣíríkù o àwọn mùsùlùmí ń ṣe ṣíríkù àwọn mùsùlùmí OPC ṣé ṣíríkù kan ń ṣe ìmáàmù mọ́sálásí ó tún promote OPC lórí múmbàlì níjọ́ Jímọ̀ tá a sọ pé ẹgbẹ́ jẹ́ OPC ọlọ́run kan sọ ọmọ sọ́ràtù nìsáì ó ní wá hùwù ìsírà kan ẹ̀yà àkùnmù nǹkan sọ́ra yín ara nǹkan sọ́ra ti alẹ́ OPC àáfà ó ń fàáyà kùrà ní sọ́pọ́ọ̀tì kíni OPC mùsùlùmí tí ń lọ ilé olóògùn mùsùlùmí tó ń lọ bo ilé olóògùn nítorí àwọn nǹkan kan wà láìtọ́ ọbẹ̀ èlé kú sórí ẹ̀ èmi kí mò ń sọ̀rọ̀ ànábì ní sọ bẹ́ẹ̀ ọlọ́run kò ní gbà rẹ ọlọ́run ní ṣe kò ní rẹ lẹ́yìn eléyìí fakọ̀dí káfàrọ̀ bìmọ̀ uzila àlá àbílẹ̀kọ́ sí mi ẹni yẹ̀ ń wò ẹ bá ń ni bí ṣe ń ṣàìsàn ẹ bá ń ọlọ yẹ̀ wò àbó tiẹ̀ wá lọ ṣe síyàn ẹ bá ń ẹ bá ń sàsí kọ́mọ̀ nìyé inú àwọn èèyàn ṣe ògùn wà láì so ráwa tí mò ń sọ yé mi tí n bá ń fọlọ́ ń búra mọ́sálásí mọ̀ wáyé àwa tá à ń ṣe rúkẹ́yà fáwọn èèyàn kọ̀ọ̀kan a mọ wàhálà tí ń ṣẹlẹ̀ kódà àdánwò yẹn ti dá àárín àwọn mùsùlùmí tí wọ́n ń pàpọ̀ mọ́ra súnà àáfà tí mò ń sọ yé mi pọ̀ àwọn ẹlẹ́yà náà lọlé ológun báwọn àáfà ṣe lọlé ológun àáfà mi lọlé ológun torí ayé kó lè lówó lọ àwọn obìnrin lọ lé olóògùn nítorí ọkọ wọn àbí torí ìyàwó mi àwọn èèyàn lọ lé olóògùn nítorí ẹni tán jọ ń jà sí nǹkan kan bóyá wọ́n ń jà sílẹ̀ bóyá wọ́n ń jà sí position níbi tó tó burú dé àwọn lèmọ̀ọ́mù náà wọ́n ń sọ̀rọ̀ síra wọn ìmáàmù kan kú afẹ́jẹ̀ mọ́ pàápàá tí wọ́n ti lágbàjẹ́ mọ́lá tó tóbi tó jẹ́ pé àwọn olówó ló ń kírun bẹ̀ àwọn àfáà náà wá ń sàṣìra wọn àáfà àti babaláwo wọ́n wá ẹ̀kẹ́jì kí ni o nákàlì pé tó orí ètí mo fẹ́ ní oṣù sí yọ ọmọ ìyàgbẹ́ ó sì yàgbẹ́ lóòótọ́ ó ní nǹkan ẹyọ kan náà lẹ́wàá wa ẹ sá lọ wá ń káṣífù ẹ̀ wọ́n sì wá wọ́n sì náà bá gọ mọ́ bí wọ́n ṣe é gọ tèè fẹ́ ya ìfọ́ nítorí kí ni jẹ̀mọ́ tèè ya ẹjọ́ nítorí ọlọ́run òun bẹ̀bẹ̀ ni òun ọ̀jẹ̀ lè mọ́ mọ́ kó wọ́n sálà láàfíà <laughs> wọn ò jẹ́ lè máa mú wọn ó ti yé wọn náà gé ẹ sábà wọn fẹ́ gba àwọn àbá àní tó wọn bá sẹ̀ kán gbé wọn torí ọlọ́run òun ti fẹ́ yà fún un jẹ̀mọ́ sí torí ọlọ́run la ṣe lọ ní olóògùn sẹ́ẹ̀rí gbogbo wa wà láìka sọ́ra yawmul akhir ọjọ́ tó já sí wípé tá a bá ti lè wà lọ́jọ́ yẹn kò tó sọ̀pẹ́ fún ma ẹ bá ti wá jẹ́ pọ́rọ̀ rẹ̀ já sínú iná ó sorí igbó ayérayé sẹ́ẹ̀dẹ̀rí inú nǹkan tí ò ní dé yòókù òun iná òun ni ṣíríkù sórí wọn tó ọba ń sẹ lọ tá a bá rà fún ọba ń ta tẹ́tẹ́ abára ọba ń mutí ará àfà ó ń ṣe ó tún ọkọ ó tún lo àwọn kan tó ń bá ṣe sìnà wàlẹ́ tó sì ń kírun tó ń tí ọ̀sẹ̀ bọ wàlẹ́ ìkò ní ara nìyẹn àdìsí bẹ lórí ṣùgbọ́n tó bá já sí pé ara ẹbọ sì ni ká máa lọ ilé olóògùn ká máa lọ wọṣẹ́ ká máa lọ sàṣìyàn wàlẹ́ àdánwò pọ̀ ní òlu yìí àwọn èèyàn tó ń sàṣìra wọn débi ọ̀rọ̀ afẹ́fẹ́ obìnrin pé kọjá pé kọ́mọ lè sùn kọ́mọ lè rú bí akọ pẹ́pẹ́yẹ èmi ni tó bá sùn èmi ni kọ́lá làárí tó bá jí ló idán sì máa ṣe kálukú wọ́n lọ bẹ̀rù ọlọ́run gbogbo wọn tó bá ẹlòmíì tó wá rè ó lè já sí páwọn fámílì ẹ ní ọ̀tọ̀wọ́ ẹ̀bọn náà kí ni o ilé babaláwo abili olóògùn ó ni pé àáfàá náà ni àáfàá babaláwo bóyá lómi ìmọ̀ ètò rọ́mọ bí kò tètè kí ni o kò rọ́mọ bí ọmọ tó kíní kan la fi wọ́ ọmọ ìmọ̀lẹ́ la fi wò pé sórí kan bẹ wọn lọ́nà ẹ̀bẹ́ yẹn rọ́kà lọ́wà kan bẹ ọ̀nà òjé wọn pọ̀ bẹ kan bẹ wọn ní pé lọ́nà gbági ni kan bẹ wọn ẹ̀ so ti àáfàá náà ni ọ̀tún ní ọ̀bọ̀ hàn lẹ́yìn pé kí ni o wọ́n ó mú irun abíyá tiẹ̀ àti irun abẹ́ àáfàá rẹ̀ wọ́n wàá so pọ̀ wọ́n wàá fi ṣe iṣẹ́ wọn ìwọ náà wàá lọ ṣe tọ́lọ̀ ọba tó mọ ẹ̀bà tó rọ́bà bí àgbọ̀ ọlọ́ọ̀bà tó adójú tí ọ ẹ̀bá lóyún ẹ̀bá bímọ ọba tó kú jọ súná ẹ ti ṣe ṣíríkù ìtẹ́ ẹ̀ tó lè ṣíríkù ọlọ́run tó fi láàyín lójú jẹ́mọ́ téèyàn bá kú lórí ṣíríkù yóò jí àlọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tá a bá túbá báyìí ọ̀rọ̀ wà mọ́ níwọ̀n kálukú ọ̀rọ̀ túbá. àǹfààní wa máa ń fi yìí a tó gbàgbọ́ pé àwọn àṣẹlẹ̀ kan tí ó ṣẹlẹ̀ níjọ́ náà a gbọ́dọ̀ gbàgbọ́ àwọn àṣẹlẹ̀ ńlá ni gẹ́gẹ́ bí kíni kàlíbáàfì gẹ́gẹ́ bí kọ́lọ̀ ó jí wa dìde yóò jí gbogbo wa záàmà lẹ́bínà káfárú allah yorùbá àfù ẹ̀ ń bẹ́ẹ̀ lérò kọ́lọ̀ ò ní jí dìde ọlọ́run gan ló pè ní kèfèrí ọlọ́run láwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ wọ́n ń rò pọ̀ ọlọ́run bò ní jí àwọn dìde kúlbàlà wàrọ̀ bí sọ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o mo fi ọlọ́run ọba mi ṣẹlẹ́rìí mo fi búra làtúbẹ̀ àfún náà á padà gbé wọn dìde á jí wọn dìde jẹ̀mọ́ sóyè àbí òye gbogbo ẹni tó bá ń rò pọ̀ ní gbé wa dìde ọ̀ rẹ̀ jẹ kì í ṣe mùsùlùmí o ọlọ́run jọ́tọ̀ bàbá ìdè jáde lẹ́ni tó yọ̀nú sí ni o wàlàhásùrù ọlọ́run ó kó wa jọ tó bá di lọ́rùn àti dúdú àti pupa àti funfun àtàyìnrín ẹni tó ga ẹni tó kúrú ẹni tó sanra ẹni tó tẹ́rín gbogbo wa ọlọ́run kó wa jọ lọ́kùnrin lóbìn wàlàhásùrù sórí àṣùrù yẹn òun ni kọ́lọ̀ ó kó gbogbo wa jọ tó bá ti á kó wa jọ tán ìdájọ́ wa ṣe kí ni o yọ wà tẹ̀lé wà ṣàfáà ṣàfáà náà tó ṣẹlẹ̀ ìjọ náà àwọn kan ń bẹ tí wọ́n sì pẹ̀ wọ́n intercede wọ́n á plead ọlọ́dẹ̀mí àti ọwà náà àwọn tí ó sì pẹ̀ ẹlòmí ò bá àmọ́ tó máa kéèyàn ò sì pẹ̀ ẹni rẹ ní ọ̀nà ọ̀rọ̀ tí ẹ ti yanjú tán o tó wá ń bẹ́ lòmí ìyanjú kí ni o kéèsì tiẹ̀ ìwọ ọlọ́run ọ̀rọ̀ àṣàánú lágbájá ọ̀rẹ́ mi ni àjọ máa ń lọ ilé kí ó ń gbà wà ní ayé ni ọwọ́ náà ní ìsìnkú dẹ̀ máa ń sọ fún láyé wọn láìkí obìnrin sìnà ní máa ń ṣe ní máa ń wó bẹ́ẹ̀ látàntì ẹ̀ ní ọwọ́ náà ní ọlọ́run bá ń ẹ̀ kò lè má kírun kódà kò lè má gbáwé ó tó máa ń ṣe lóru ọlọ́run bá ẹ̀ kàálfìsánà tí ń kún mọ́ta òbí ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run one thousand years ọjọ meji méjì ní two thousand years nígbò tí a bá tó o ti bá si pẹ tó o ti bá bẹ̀bẹ̀ ní ìsìn wọ́n alágbájá ọ̀rẹ́ rẹ ti bọ́ sí sọ̀rọ̀ ohun ti ọmọ náà first class ni pé yóò lónìí èèyàn náà la fún ti sáwọn ọlọ àlùjọ náà o a ọlọ́pàá dúpẹ́ ó àlàáfíà yọ bàbá gbádùn ẹlòmí ò ti dẹ̀fẹ̀ ìwọ ọlọ́run bá ń sàánú ẹ̀gbọ́n màmá mi ni ẹ̀gbọ́n mọ́mí mi ni níjọ mo ti wà lé àwọn náà náwó ń bẹ wọ́n wà náà tó jẹ́ kí n lọ léèké ọlọ́run bá ń sàánú nígbà sọ wọn pé títa ọtí ẹ̀ṣẹ̀ ṣíríkù ẹ̀ṣẹ̀ ni ọtí ni wọn ò ní pọ́n ti ń tọ́ títò wọn ó kírun wàláì wọn ò lè má kírun kódà wọn lọ jímọ̀ wọn èsì ìsírílẹ̀ ṣùgbọ́n títà máa ń tà náà ni àdọ̀sọ fún àwọn rẹgajì wọn tá máa ń tà wọn ọlọ́run bá ń sàánú wọn àtìbẹ̀ẹ́lì ó ṣe jọ́ mẹ́wàá nù ná tẹ́lẹ̀ nígbò tí a bá bẹ̀bẹ̀ ní ìsìn lọ́dà àwọn amọ̀lá àlìjẹ́ náà ọlọ́run jẹ́ àwọn tí ó ṣìpẹ̀ fún ìyàwó ọlọ́run á kọ́ ọmọ túmẹ̀ àmì ọlọ́run àmì àmì o ìtumẹ̀ ní kọ́rọ̀ rẹ ti yanjú tán kó tó wá yanjú tẹlùmí nìyẹn ṣàfáà ọ̀sẹ̀ lẹ́jọ́ náà wọ́sùwàl ìbéèrè máa rọ́bùkà tálọ́lọ́wọ́ bá rẹ lè ní hàù hàù hàù owó ọ̀gbà owó ọ̀gbà owó ọ̀gbà wọ́n tó kọ́ ó lé lẹ́yìn náà ni torí pé ń gbọ̀ wà nílé ayé jésù ní í sìn òkè ìbàdàn ní í sìn ọ̀ṣun òṣogbo ní í sìn gúrúmàràjì ní í sìn wọ́n wà kóyà jẹ́ ṣùgbọ́n tí kèmí àti yín ọmọ ẹbẹ lọ ọlọ́run la èmi àti yín má jẹ́ wọn ó bi wá ń béèrè lọ́rùn ẹlòmíì ò tó lè sàmí o ẹ mọ̀túnmọ́ kan bí yẹn ń béèrè ìyá wa Aisha onímọ̀ ń ilá ó ẹni tán bẹ́ẹ̀ lè bí ń béèrè lọ́rùn wàláì ó jìyà insha tábí ilé bí ọ́n béèrè ó fẹ́ jí àlọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ mọ́jẹ̀ kó bèèrè àti yín béèrè wàlàárọ̀t wàlàhísà wàsírọ̀t wàlàháwò wàlìmìzán wàlìjánà wànà sẹ́rí táàfà àsọkalẹ̀ yìí nǹkan méje nù wọ́n á sẹ́rí àwọn èèyàn wa lọ́rùn tó jáde pé kálukú ọmọ rí báyìí pé wọn ò tún sẹ́rí àwọn iṣẹ́ tá a ṣe nílé ayé wa kálukú àwọn ọ̀rẹ́ ìgbé ah iṣẹ́ rí òun lélẹ̀ iṣẹ́ ẹ̀bú òun lélẹ̀ ìṣirò ṣé ọ̀wà tẹ̀lé nígbà kálukú bá ti rí ní tó ṣe ah níjọ́ tí mo kírun rèé níjọ́ tí mò ń tẹ fóònù lásìkò wáàsì tó yẹ kí n máa gbọ́ wáàsì tí mò ń tẹ fóònù tí ń gbọ́ ah àṣẹ ní sọlá dànù báyìí níjọ́ tí mo jí owó olówó ah wọ́n lọ́ọ́ níjọ́ tán rán mi ní petrol tí mo yọ owó sẹ́yìn èmi télọ̀ níjọ́ tán bá sọ léyà fún mi fámìlì kan bàbá ìyá àtàwọn ọmọ bíi mélòó gbogbo wọn lọ bíi mẹ́wàá mo sì gé aṣọ wọn ọ̀pá mẹ́ta mo jẹ́ ń bẹ̀ gbogbo ẹ̀ ló wọ́n fi wọn níjọ́ tó o gbẹ́rú yẹn ẹnìkan tó ní ẹjọ́ gbẹ́rù mi nídìí kànga ọba gbẹ́rù wo sì kàkúnṣe ládá níjọ́ ládá náà níjọ́ tó wí five naira ṣe sàárà àwọn òfin hàn wà sírọ́ọ̀tì afárá síràtì afárá kan ní gbogbo eléyìí máa padà mọ̀ sàlàyé tó bá di jọ́mẹ́jọ inṣàlá kọ́lọ̀ jẹ́ àjọmẹ́jọ lọ walahaud odò anabi odò yẹn ọ̀sẹ̀lẹ̀ lọ́rùn bóun ní òṣèlè mò ń bọ̀ wá bẹ́ẹ̀ walmizan káwọn iṣẹ́ fàámà mọ̀nà hofat mawazinu fàámà mọ̀nà fakulat mawazinu àwọn padà bọ̀ sàlàyé ìjọmẹ́jọ inṣàlá wàlìjánà àlìjánà gangan fún rẹ̀ wà náírù àtiná gbogbo àwọn nǹkan ìlàwọ̀ àṣàlàyé ní kọ̀ọ̀kan tó bá dijọ́ mẹ́jọ ìdíniláyì tààlà kọ́lọ́n kó jẹ́ kí a lu ọ̀pọ̀lọpọ̀ àsìkò dáadáa láyé lórí ìbẹ̀rù ọlọ́run àti dáadáa kọ́lọ́n kó sọ alẹ́ ní tẹ́mi rè ógùn lórí tọ́lọ́run kọ́mọ́ sí wa alẹ́ ní tẹ́mi rè ógùn ní ìgbàkúgbà tá a bá wa lọ ọ̀dọ̀ ọlọ́run jẹ́ ká lọ bá ọlọ́run ní mọ́ọ̀mẹ́ ní òdodo lẹ́ni tí yóò rí ọ̀nà ọlọ́run tí yóò sì wà nìkan ọlọ́run ń sàtún àkídẹ́ nìkan kan wá ṣe ìbáàdà wa ọlọ́run tó ṣe àwọn ìjọsìn wa ọlọ́run tí ó dáa wá járí ọ̀nà rẹ̀ kó wá sàrámà rí wọn rọrùn aláhùlà wà láàkú wata ilà ìlà ìlà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil